Liomade is they they threaten that if care is not taken, they, they are not going to resign, they won't step down, they won't step up, all they will do is they will just pull out of RCCG. They, if they allow Liomade to do this, Redeem don't they? dis e don dey e don dey pin e cut cut cut cut because another person will do it pé ìjọ rìdíìmù ti fẹ́ ya báyìí ṣé kìí ṣe pé ọ̀rọ̀ birthday party pásítọ̀ ṣíjú ìlúyọ̀mádé aya pásítọ̀ ìdòwú ìlúyọ̀mádé tó jẹ́ olórí ìjọ rìdíìmù city of god tí wọ́n ń pè ní àpápá family ló máa fa ìyapa rìdíìmù báyìí láì tí ì kú bàbá adébóyè eléyìí lágbára ọ̀pọ̀ ìgbà làwọn èèyàn máa ń pe ọ̀rọ̀ chọ́ọ̀chì ní business center àmọ́ ó ti fẹ́ máa jọ bẹ́ẹ̀ o pẹ̀lú àwọn àrídájú ọ̀rọ̀ kan tí Maureen sọ nínú fọ́nrán tí màá mú wá fún yín yìí kí ló dé tó jẹ́ pé lẹ́yìn ikú MD Access Bank Herbert Wigwe àtọmọ àtaya ẹ̀ láàrin bí ọ̀sẹ̀ kan náà ni pásítọ̀ Síjú Ìlúyọ̀mádé ṣọjọ́ ìbí tí gbogbo ẹ̀ ń dán lóríṣìíríṣìí apatí olówó rẹpẹtẹ pati aláfẹ́fẹ́ yẹ̀yẹ̀ rẹpẹtẹ ṣé lóòótọ́ ni pé bàbá Adébóyè ti ní kí pásítọ̀ Ìdòwú step down ṣùgbọ́n pásítọ̀ Ìdòwú Ìlúyọ̀mádé kọ̀ jálẹ̀ o báwo lọ̀rọ̀ ṣe jẹ́ ṣé bí àwọn pásítọ̀ Tony Rapu pásítọ̀ Itua Ighodalo àti pásítọ̀ Tọ́lání US ṣe kúrò ní ìjọ rìdíìmù náà ni pásítọ̀ Ìlúyọ̀mádé náà ṣe fẹ́ yapa ibo lọ̀rọ̀ yìí máa já sí ni ti sọ àwọn ọ̀rọ̀ kan òun àfikẹ́ gbọ́ nínú fọ́nrán yìí. Welcome to crossblog XTV. Remember to like, share and follow us. Ẹja agbóhùn lẹ́nu Maureen ló. Pastor Idowu Iluyomade happens to be the husband of CG Iluyomade that did the 60th birthday. They are the the parish pastor of um, City of David. <clears throat> they are their papa family, the way they call them in RCCG but it was shocking disheartening when we saw those videos on a cyberspace i must confess and i felt like ah irú àwọn akúmádúrà wo leléyìí those of us that we don't have any relationship with the weekdays, we still mourn them the whole internet the whole nigerian most almost all nigerians felt ha. Ah, It was too shocking. But to our greatest surprise, a week after, just one week after, <clears throat> just one week after, <clears throat> I don't know. The information we gathered, from what we read online, they said the Access Bank MD was the one that facilitated most of the loan. ẹ rí i pé ọ̀rọ̀ yìí lágbára kì í ṣe kékeré o bẹ́ẹ̀ ni tẹ́ ẹ bá wo fọ́nrán yìí dáadáa ẹ rí i pé àwọn ọ̀rọ̀ kan jẹyọ tí arábìnrin yìí oh, sọ tí èèyàn ní láti fiyèsí ẹ jájọ wò tán. But to be sincere with you, you know, to add salt to the injury, the woman brought flavor. Ah, Agbabola. So the woman now turned to premium pastor did this with Elumelu. You see, they said, do not conform to things of this world. Honestly, the kind of Christian that we have these days, really, really, really, I don't understand anymore. I've been talking and they've been insulting me, but it doesn't really matter because at least I was I wasn't surprised because I know what is going on. I know them, but the information we got is Pastor E.A. Adeboye. Be careful with my listening. Oh. The Pastor E.A. Adeboye allegedly but <clears throat> written to Pastor Idowu Iluyomade to step down because of what happened. You remember the family of the late MD of Access Bank? they send a letter to Redeem Christian Church of God that they don't want to see them around during his burial, wherever. And there are a lot of cold war going on between the Luyomades and the and the governing body of RCCG. Long and short of the whole story is Pastor E.A. Adeboye has written to the Luyomades to step down as the head of Papa family. And Iluyomade has written back that Kojo, that <laughs> there's nothing like that, that they will not step down. If they, if they allow, if they, if they don't, that they will spill the, mm, that the whole thing will begin dey do bad gbos bad gbos that they go begin that wahala go day. so we don't know who is the head of RCCG, whether it's Iluyomode or the Adeboyes. But the Iluyomode is claiming that the, ọ̀rọ̀ yìí lágbára kì í ṣe kékeré òun bẹ́ẹ̀ ni tẹ́ ẹ bá wo fọ́nrán yìí dáadáa ẹ rí i pé àwọn ọ̀rọ̀ kan jẹyọ tí arábìnrin yìí sọ tí èèyàn ní láti fiyèsí ẹ jájọ wò tán. My people. You see, I've been telling everybody since all these days that this thing is, is a business center. But some of you come online, you insult me. You, you call me names. But now the whole thing will be, you not gonna see drama. Serious drama is loading. Because Ilu Yabayamade, they they refuse to, they, they have written back that or oh, they will pull out of RCCG and they'll stand as You know what past know what this pastor did? Pastor Tola did in um, in United States of America. So Ilu Yomade, they are thinking in that direction. And from the information that is re re reaching us, we heard that this particular city of Davis happens to be the backbone of RCCG. They call them their Papa family. What is your take? Do you think what Pastor Adeboye is the the letter is right in the right direction? Why would yes I Yinka Akinfe that yes in Maryland that was what Pastor Tola did. Pastor Tola pulled out of Redeemed Christian Church of God and he decided to have his own parish in no time maybe that's what you are going to see from the luyoma days but i doubt it if the luyoma day style will work in nigeria o oh, i doubt it if the you see pastor tola's own can work in united states because of the law and order in that country but tola's own pastor pastor idowu luyoma day own e go loud because immediately Iluyo Oyomade achieve this write it down another one from me this is the beginning of redeem by the time they if they allow Iluyo Oyomade to do this redeem don dey dis e don dey e don dey pin e don dey cut cut cut cut because another person will do it but I doubt it if Ilu Oyomade will be able to achieve this so. ẹ rí i pé ọ̀rọ̀ yìí lágbára kì í ṣe kékeré o bẹ́ẹ̀ ni tẹ́ ẹ bá wo fọ́nrán yìí dáadáa ẹ rí i pé àwọn ọ̀rọ̀ kan jẹyọ tí arábìnrin yìí sọ tí èèyàn ní láti fiyèsí ẹ jájọ wò tán. Um, Tony Rapo did uh, Tony Rapo did it too uh, Tony Rapo did he left this man in Trinity what is his name. What is the name of this guy that the wife died or the one that said uh, can somebody remind me and I, and the guy this what is this guy's name or oh, this pastor this very good pastor there's another pastor that he, he is, a, is among those of them that start model parish in regime he married the most beauty, the beautiful girl but the, the wife died few years ago Igodalo, Shola, thank you. Thank you, thank you. But the case of Ilu Yamade is, is going to be hard. Do you know why? Because the Ilu Yamade, Apapa Parish, Itua. Yes, yes, yes, yes. Apapa Parish na, <laughs> na powerful parish. And na there the ego they drop. So, my people, I don't want to talk too much. Oh. Yes, Pastor Itua. bola Bolaji, thank you. What we are hearing is Iliomade is they they threaten that if care is not taken, they, they are not going to resign, they won't step down, they won't step up, all they will do is they will just pull out of RCCG and if they pull out of rccg e you know how many people wey go follow oh? <laughs> the business wan crumble o shebi dey say maureen na it's going to be messy and they and i from what i had they say they say they are going to expose all the shit ah maureen no talk they say they are going to expose hmm make i never talk Shebi I said that if Baba don step down, it is from one mistake. It doesn't feel that watch me the when I said that I'm not a pastor, neither am I a prophetess. I came out and I told you something and I said if pastor Adekoye refuses to step down, it will be from one mistake to the other, from one one calamity to the other. That make una see am na make una see wetin go happen. After he said your family, your brother and everybody will bow down for you. The next one is said every denomination in Nigeria will bow down for RCCG members. And I begin to they laugh. So those who are the God of Adeboye and follow Adeboye is totally different from the God of every other person. I, you see, I'm going, I have more and more I'm coming back to say, but This year is year of judgment for all unworthy pastors. So shall it be in the mighty name of Jesus. All of them that begin to give Christianity a bad name, God will continue to expose them. You see the confusion in their midst, they will not alone. They ní jẹ́ kán resolve. The confusion in their midst now, Ọlọ́run Elédùmarè my ní jẹ́ kán rí resolve. The confusion in their midst now, it will be an arrow that will scatter, that will, that will liberate all the people they are in their bondage, the confusion in their midst will be the one that will liberate all the people in their bondage. Because these guys, I've been telling you guys that they are doing business, but you, why would they be fighting? Do, do you see the Luyoma days? Do they act like a Christian? Jokes apart, forget everything. What see the past did you see past that woman the woman ẹjọ ṣó jọ your tó òun nìyẹn ni yon èèyàn wa báwo ni ọ̀rọ̀ yìí ṣe rí lápá ọ̀dọ̀ yín ẹ drop comment yín remember to like share and follow us thanks for watching.